وبركاته àtúpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àgbáwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba náà bí náà wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọmọta fàánù ẹ̀yọ láàtàlùkẹ́ technical aspects of hadith àwọn táàgbà máa àwọn gbólóhùn táwọn àpò ní hadith máa ń lò fáwọn gbólóhùn kọ̀ọ̀kan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí ni pé ẹ ariwo ẹ pọ̀lú ti wà lọ ọba ní súnnà nìkan ọ̀rọ̀ gúlò àwọn àfọ́ ní fíkíò ipe asúnnàtú máa yóò sáábú fa ìlú wọlá yóò ákìbù tàríkù pé súnà náà ni tẹ́gbẹ́ tó bá ṣe àkùnládá ẹni tí o tí o bá ṣe àníbáwí lọ́dọ̀ àwọn àfọ́ oníṣẹ́kí òun dágbé súnà ni lọ́dọ̀ àwọn àdí àfọ́ oníṣẹ́ àdíṣe ní dágbé súnà ni àwọn nìkan lórí nǹkan àwọn tí wọ́n ń pè ní súnà ni máa sábàtà ní nàbí sallallahu alaihi wasallam min kawlin aw fi'lin aw taqririn hulqiyya aw khalqiyya lọ́dọ̀ àwọn àpò ní àdìsù máa fábàtà ó di wà lọ́dọ̀ àwọn àpò ní usul máa òdìífà ila nabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn àpò ní àkídà wọn ni gẹ́gẹ́ pé sunna dídú bìdà tó ń kálukú ló ní mùsálà òṣèlú lò fún gbólóò rẹ̀ lọ́dọ̀ àwọn àfá àgbà àwọn ní wọ́n bá ní kí ni sunna máa iya sunna yóò ní dídú bìdà ò sì wà lára ń wọ́n ní kí lè súnà ní ọ̀fúdìtì bídà nígbà súnà ndí wá ti súnà bídà ndí wá ti bídà súnà ni ó di wa so àmọ́ ìtawọ̀ yẹn mọ́ jùlọ àwọn fáwọn fílẹ̀ ẹgbẹ́ máa yóò sáàbò fà ìlú owó wọlá yóò wá kí ó tọ́ àríkù àbí súnà ní ọgbà súnà ní bá ti ó dé odó ẹ̀ ọlọ́kọ̀ kò yí wọn ni fi tààrífù yẹn tàwọn oníkìní àwọn onífíkì wọn ni ó di wa lọ́fà gbé àfọkàn dáadáa tẹ́wọ́n ń kàwọn ẹ̀kọ́ ìfún wa yóò yí dáadáa a lè máa mú ló ń pèsè ayé wa ọlọ́run tó tàbí wúlò fún ọlọ́wà. a ní súnà tó jẹ́ wájìbá lápẹjù inú sàkínì súnà ní kápá bẹ̀rẹ̀ ẹ̀rọ kájẹ́ Allahu Akbar àbẹ́rẹ́dà wà ọ̀rọ̀ yẹn fara àbí ló tọ́tí tẹ̀kílọ́dì ìram súnà ní kíkà kí fàtíà lórí òun àmọ́ súnà wá di ìbàdí tọ́ba kí fàtíà lórí òun ó di eyi àmọ́ sunna ti sínú kíkà pé súnà wá di ìbá ó di yé wa aláwọ̀ àpátárí bẹ̀rẹ̀ rẹ̀ súnà wá di ìbá ni aláwọ̀ àpátárí lọ sí ìrùkú yẹ súnà mọ̀gbọ̀ndóòbù ó di yé wa ó lọ́wọ́ sọ̀rọ̀ ìrìn ọlọ́wà ọlọ́wọ́ kó sáà lọ kó tí kó yọ agbádùn sàwáyé lọ page thirty four láti bẹ̀rẹ̀ asọ̀hàbí kí la gbé sáà tí ó ń gbé sàbí sàbí sàbí radiyallahu anhum ajma'in asọ̀hàbí yóò kí la gbé sàbí àbí تعريف الصحابي أبي ما definition تاع صحابي حال الصحابي الصحابة أما هوني سيسي وان تاكل صحابي سيسي صحابي àkírùn máta wọ fa irin mọ̀rífàtì ẹni tó kúgbẹ̀ yìí ni wọn iná wọn tàbí ẹ̀dùn ti sọ̀rọ̀ ta ló kúgbẹ̀ yìí ni wọn o lẹ́yìn náà kí láǹfààní ìmọ̀ ẹni tó kúgbẹ̀ yìí ni wọn kí láǹfààní mọ̀kànfẹ̀rọ̀ náà nílẹ̀ àtàlọ́gbàdì yìí ni wọn àwọn mọ̀kànfẹ̀rọ̀ náà nílẹ̀ sọ̀hábì wọ́n nílẹ̀ àdìsí tàlọ́gbàdì yìí ni wọn mẹ́ta àdìsí الصحابي أنت أنقل الصحابي أمشي بقوة كلمة من اتبع بالنبي صلى الله عليه وسلم نبي لبا أقوى دي نبي ولا نبي باي أو رأى مؤمنا به ودي ريا نبي صلى الله عليه وسلم tí wọ́n bá nàbí lùgbà tó wà gbà nàbí gbọ́ tó gbọ́ nàbí kúta lùdú gba islam èyí ṣe sàábì sàábì ẹ̀ńtórí àdébí sẹ́lẹ̀ báyìí tó dẹ̀ gbà gbọ́ gbàdúrí mọ̀mí nàbí wọ́n mẹ́ta àlà gbogbo ẹni wá gbà lẹ́bi jọ̀gbọ́ láyà ní sẹlẹ̀ tí wàá ti rí dá tí wọ́n bá ní kúta lọ́dà àgbà ìsìlẹ̀m padà kéde kéde sàárè ni. ó ní yé wa ẹgbẹ́ bá àlàfà mi sàlàyé fún wa òyìnbó kò fi ọ̀nà ẹ̀ mọ̀nàdá fún mọ̀nàdá ilẹ̀ ìsìlẹ̀m tí wọ́n pé ó ti rí dá wọ́n tún wà padà gba tí wọ́n yẹ pé ti rí dá láyà ní sẹlẹ̀m padà gba ìsìlẹ̀m fáìn. àmọ́ ó ti rí já àlébíwá kó tó ń jà àlùmá ìsìlámù kéde sáábì ni ka ash'af كبي أشعف مع كيس فإنه كان مما ارتد بعد وفاة النبي صلى الله عليه وسلم أو أنواع وزوان سريد لما تبي سلام سلاسي وجيء به أسيرا إلى أبي بكر لا يسيدنا أبي بكر أو أنواع ضبه موسي يعني سيدنا أبي بكر الصديق وعموا وملر أسيرا يعني wọ́n mú wọ́n ní ẹrú ogun lẹ́yà sẹ́dínà bọ́kàr sídìk fàdáàbá ọwọ́ àná òtútúbá fàkúbìlà mílò owó abubakar sídìk rẹ́bí ọlọ́ọ̀ àná sẹ́dínà bọ́kàr sídìk wà bá tútúbá rẹ̀ wọ́n yá kàrọ̀jù mílò owó inú ẹ̀ náà tí ò sí inú àwọn tí ọ̀tá àbí dàgbẹ̀ mẹ́rin àmàlà bìnnàbí ìṣẹ̀lẹ̀ fi àyà dì ẹjọ́ gbàdúrà sílẹ̀ láyé àlebi sílẹ̀ ọgbà àlebi sílẹ̀ bọ̀ láyé tó lọ sẹ́mi ńgbà rẹ̀ wọ́n láyé kẹ́mi ẹ̀bí àmọ́kọ̀ pàdé àlebi sílẹ̀ kan nàjáàjì gẹ́bí nàjáàjì bí nàjáàjì ọwọ́ ní ethiopia àti wa madina ó lè gbà àlebi sílẹ̀ bọ̀ ó lè ràn wá mùsùlùmí lọ́wọ́ ọmọ ìlà zálì àmọ́ kí ni kò rí àlebi sílẹ̀ tó fi kú ó lè eléyìí wọn ìpè ní sàábẹ́ jẹ ó lè mọ̀rọ̀tọ́jà ọmọ àjà alárùbẹ́tì yìí ẹni bá lẹ ṣeré tí a bẹ lẹ kúrò ní járe ka abdullahi bin aka kutila yom alfati gẹ́gẹ́ bí abdullahi bin aka tẹ gbọ gba islam ó wá ṣeré já ọdún wọn bá abẹ fati ọwà náà tí àwọn tí wọn pa lójú ogun fati وربيع بن أمية ربيع بن أمية بن خلف رد في زمن عمر ومات على ردة لا يسن عمر ردة ولا تبقى أكل ردة والصحابة على الكثير أو تابعين لهم يوقع ولا يمكن بالجزم بحصرهم على وجه التحديد وسيدي كانوا يقول التعلق في بيت جزمي التعلق في بيت وان أما يما سيقول 124,000 وان أما أقول سيدي أن يجبوا كتوان ويبين وان لكن قيل على وجه التقريب أما يما صنيوك وجوانا فيه أبسما أنهم يبلغون مئة وأربعة عشر ألفا أو قبل وراء فوتين تعود نيون عودي وراء فوتين تعود نيون نعم حال صحابي ستي صحابي والصحابة كلهم ثقات هو الصحابي ده متابع ليهم ثقة أي ده صحابي إمام وراني رحمه الله olùdíje bá bẹ̀rẹ̀ ìdíbà fẹ́nu ẹ̀fẹ́ bu sàbí kan zindíkù ẹ bá fẹ́nu àbúlẹ́bù bí ẹnìkan náà sọ̀rọ̀ nígbà ẹni máa ní mẹ́rin àtọ̀rọ̀ yẹn máa ń dákọ̀ tẹ̀mímùdárì o ìsí máa fi ìbàmù ní ẹ̀ gbọ́dọ̀ òtítọ́ pàmò abẹ́rẹ́ bu sàbí o èmi ò èmi ò yí ní sílẹ̀ ọmọdé kó tíra lélẹ̀ mo ti kó ní ìdílé ni ọ̀sákò lẹ́yìn sáré lọ lóńdùlá don't do that. But that's oh, oh, oh, the way around power here again. Ó tọ́bi, sàábì, mo dẹ̀wò. Ó di àlébi ní ashabi, ashabi, ashabi. من أحبهم فحبي بحبي أحبهم. ومن بغض ومن فأبغضهم فبغضبي أبغضهم. ومن عباهم وأخذه الله. Sàábì mi, sàábì mi, sàábì bá nífẹ̀ẹ́ wọn, ó nífẹ̀ẹ́ wọn, ó ẹgbẹ́ kó ìlà wọn kó ìlà wọn tó kúrò kí wọ́n kó pẹ̀lú àdébò wọn ọlọ́wọ́ pa mú àbí àbí tẹ́lẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kò lóhùn ọdún òní àfún. Naam. Naam. Naam. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Dèdè ìgbà tó búza abé lójó Friday kan ló búza abé ni. Ìjọ sọ́tọ̀ dé ni kò sí gbàgbókè ẹ̀sẹ̀ rẹ̀ sí. Ó bí yé wa. Ó tọ́ ni. nígbà músàlé o gbogbo àmúsàlé alẹ́rẹ́sẹ́lẹ̀ àwọn tó lọ́rọ̀ yìí wọ́n ni muhammad rasulullah wọ́n lẹ́bí ilẹ̀ máa wíní a ṣe jáwàrán kò fà wà ọlọ́lọ́rọ̀ yìí wọn àtàbí kúrò àwọn lẹ́bílẹ̀ muhajirin wọn àmúsà àkìlúwádé oní ìkẹlóró yìí nǹkan rẹ̀ wọ́n tó nọ àṣọ̀hábà olóhùn fìkàt kẹ́lẹ́kẹ́lẹ́ ولي وعلى الصحابة والصحابة كلهم ثقان ودين ذو العدل أي أدول ما ثقة لما أدول لما أنا بواكب وعلى صلى الله عليه وسلم تقبل روايته واحد منهم إن كان وإن كان مجهولا أما با حديث اللي كان هو اللي كان kọ́nà bá àwọn ìsàbẹ̀ títí àbí ìbẹ̀rẹ̀ ogun ọgbọ́ ọlọ́dún ọ̀kan nínú àwọn sọ̀hábà wọ́n tàbí ẹ̀kọ́ òun gbọ́ tàbí ìgbà sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ òkú ogun wọ́n ni mo gbọ́ nínú ọ̀kan nínú àwọn ó di ọ̀ títí àgbà ọ̀lẹ́ mi ó di ọlọ́mọdé àwọn ẹ̀kọ́ káyà dìílẹ̀ mọ́tọ́bẹ̀lì kan jẹ́ òní ọ̀sán ni ọwà lórí ẹ̀yìn ẹ̀rí tó tẹ̀lẹ̀ tó náà ni àbí ẹgbẹ́ ẹgbọ́n tó tẹ̀lẹ̀ tó náà láti ẹ́ àti ti ṣe nàbó orí rájọ́ àwọn nǹkan tó ní àwọn àgbà pé fi kún lè ṣe ìlà owó ààyà tó ń tẹ̀dúlò àlà àtàwọ̀ wáhìdùn gbogbo nǹkan pátá lánàá wòye sí òkàfà òkàfà lábúdà ló òkàfà àwọn kàtí máa ń tẹ̀lé àkàkà èyí kó máa kú jábá yìí a máa rúkọ ọlọ́run láàrin a máa rúkọ ọlọ́run láàrin wọ́n fi kú lè ṣe ìlà ohun àyà tó ń gbogbo tí máa ń tẹ̀lé àyà bẹ́ẹ̀ tẹ̀dúlù wà láàánà owó wa èdè ohun tí tọ́ka gbogbo a ọlọ́ọ̀kọ́ kan tó ní ìpè àwọn ọ̀gá àlà ẹnì kan ní ma bú bọ́lú lè pápá tó yóò ní àti àtà tí ó lè kan ní wọn òfútù fẹ́ jẹ síbẹ̀ ní bọ́lá àtà tí òfútù fẹ́ jẹ náà ni àtẹ̀jẹ́ ńlá náà tó bá lọ wá واحد منهم وإن كان مطبعة أنا أحاديث أنا حديث الأحاد أبي أنا حديث مشهور أنا حديث متواتر àbí sàbí kẹkẹrẹ ọba àdìsí wa àgbà wọlé bí àdìsí ọmọ òbúrò kan tó ọbúrò bí ọwọ àdìsí aláàkọ yìí ìnámọlá àmàlù bí nìyẹ ọmọ òbúrò kan bá wa alágbogbo ayé ló bá pèlè àdìsí sí kàrẹ́ gbogbo bá wa yìí torí ọmọ òbúrò wọ tàbí ẹgbẹ́ rẹ̀ gẹ́ sọ̀rọ̀ fún ó ti gbà wọlé náà tàbí rẹ̀ gẹ́ tàbí ẹgbẹ́ ọ sọ̀rọ̀ fún ní ara o àfi kéde bẹ́ẹ̀ jáde abẹ́ wọ́n ti tẹ̀sí bí sọ̀rọ̀ yẹn ní wọ́n ti fẹsẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́ni ó di yé wa olùmúdà fọ̀rọ̀ yé wa wọ́n lè záàlì kan ọ́ tó jihara tó sàábì látàdó wọ́n pé àwọn fáwọn ọ̀dọ́ pé kí òkè mọ́mọ́ sàábì tó sọ̀rọ̀ látàdó kòkòkò kò sí kòsìkò ní àká wọ́n tẹ̀lé àlà máa wọ̀ ẹ̀rí lórí dáàròyìn fún wa nípa àwọn sàábẹ̀ yìí annàlá àpùnà àléhìn òrọ̀súlù fi ìtẹ̀tẹ̀ nusus ọlọ́ọ̀bá gbáyìn wọn ẹ̀rí wa lápútà ọlọ́ọ̀bá ní nǹkan rẹ̀ wọ́n wá tó bẹ̀rẹ̀ láti lọ́gbọ́ yìí annàlá àpùnà àléhìn ọlọ́ọ̀bá ní wọn wọ̀rọ̀súlù òjíṣẹ́ ọlọ́ọ̀bá náà ní wọn fi وأن النبي صلى الله عليه وسلم يقبل قول واحد منهم إذا علم بإسلامه أقبل بما ما ويتنون شرق ما بقول أن يقبلني وصوتي بقول مسلمين ويسأل عن حاله ولا يسأل عن لم يبقوني وارد النبي يبقوني وارد فابن عباس رضي الله عنه عنهما قال هم عبد الله بن عباس رضي الله عنهما قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال لا بوك صلى الله عليه وسلم إني رأيت الهلال مولي لتسوس أصبع آه، في رمضان في رمضان فقال أتشهد أن لا إله إلا الله شوق بلا إله إلا الله قال نعم قال أتشهد أن محمد رسول الله sọ̀gbà pé muhammadu ṣọlọ́gbà ní kààlà náàm ń bẹ̀rẹ̀ kààlà yá bilal oníbilá azan fi náà lọ́rọ̀ sí azan láwọn yàn fọ́lẹ̀ yẹsù mú gẹ́dẹ̀ kó ń kálukú bẹ́ẹ̀ bá rẹ̀ lọ́la ó fi wà sábẹ́ kan ní alẹ́bíkà bẹ̀rẹ̀ kó sọ bọ́lọ́ wa gbọ́dọ̀ pàlẹ́bí gbọ́ tó kọ́ àná bíi pé ọgbọ́ ọ. Àhàdì sọ̀rọ̀ lù. Orí àlẹ́bí tó lálẹ́bí ìgbà bá sọ̀rọ̀ lẹ́yìn náà àlẹ́bí tó bèèrè gbọ́ ìsọ̀gbà mi gbọ́ ọlọ́ọ̀gbọ́lọ́ ọ̀gbà gbọ́lọ́ tó ó ní wọ́n pé sàábé mi ó ní yé wa. Wallahu ta'ala a'lam. Naam. Ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa lọ́wọ́. خمسة أو خامسة خمسة أو معه وصاه ابن خزيمة وابن حبان إمام ابن خزيمة إمام ابن حبان لنا لي صحيح وآخر الصحابة موتا على الإطلاق صحابته كبير لتبحقه كتبوا عن مدينة أبين بك كل عديث صحابته كبير مدينة أبي أقولي أما صحابته على الإطلاق لتبحقه وإليه يجيكو سيار كله صحابي كما عامر بن وائل وائل عامر ما وائل الليثي عامل مع وائل الليثي مات بمكة سنة 110 وكل وانا سنية أفت هجرة من الهجرة وآخر من مات وهو آخر من مات بمكة هنا نسك هنا لو كوبي نوع طبيعة الإدراك هنا نسك كوبي بمكة وآخر من مات بالمدينة أبين دقوة مدينة محمود بن ربيع الأنصاري الأزرجي هنا المحمود عمر ربيع الأنصاري الأزرجي مات سنة 99 هجرة هنا من 72 هجرة سيلو يزعب أن يتوي في مكة وآخر من مات بالشام دمشق أن تكوني دمشق بين وائل ابن أسقى الليثي مات سنة ستة وثمانين هجرة وكل 86 أبتا هجرة وبحبس منه حبس عندكم به عبد الله بن يسر المزاني سنة ستة وتسعين وكل 96 هجرة وخائر من مات ببصرة عندكم بجر لبصرة أنا بن مالك الأنصاري العزردي أنس بن عنتر الأبراج هنا يقول إن جيت تريس أبتع هجرة وآخر من مات بالكوفة أنت كوفة من الكوفة عبد الله بن أبي عوف العفلم مات سنة سبع وثمانين الهجري وقول إسمه أبتع هجرة وآخر من مات بمصر أنت كوفة أفريكا وإجاه إنه وصعبه عبد الله بن عارف بن عجزعي الزين زبيدي مات سنة تسعة وثمانين هجرة وكل نجد نيس أفتى هجرة ولم يبقى منهم أحد بعد مئة عشرة بعد سنة مئة عشرة ومئة وسنة هتكون ولاية تن وعرا تنية إنها صحابي النبي محمد صلى الله عليه وسلم بقول ابن عمر رضي الله عنه تريد أن تبعد عبد الله بن عمر قادسوا صلى بنا رسول الله صلى الله عليه وسلم في آخر حياته قد يكروا فوان بين بسيايه فلما سلم ثم سلم قام وقال أرأيتكم ليلتكم هذه تهلي عليه تهلي هذه ليلتكم هذه فإن رأى في المئة سنة منها تبعد يقول لي يتكم عليه عليه لا يبقى ممن هو اليوم على ظهر الأرض أحدا إدمان سبيلوني باي وسنتيوك ماني أي 100 متفق عليه إمام بغارة مسلم بني سوا أو مسكون مودي وادي وادي وادي وزي في بيل ولو كما كان يسلم ووانا نقدر إمام دار قطني رحمه الله ما تجيني إمام بغارة بني هو من عديث الطواري عيال بأنه الإمام بخاري إمام درق من تبعي إمام بخاري زيت كدو لنا تبعي وبعاد يقول العربي يس وطمس في الباب الشريف وكان ذلك قبل موته النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بالشعب الوسطى كما رواه مسلم من حديث جابر بمسلم قالوا حديث جابر الله بارك وسلم olúbà tó wọ́n bẹ́ jára bí ìlú rí wọ́n ṣe effort wọ́n ṣe effort ẹ̀rù ẹ̀kù olóòwà bí ọ̀rọ̀ ọlọ́wọ́ tó pé wọ́n dá ọ̀gá lígbà aláàmùrì yìí lákín ní nípa pé wọ́n fẹ́ sí ẹ́fọ́ láti rí àyẹ̀lọ́rà ní ìṣẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kó wà ní ìṣòṣò wọ́n bẹ̀rẹ̀ sí kó lò wọ́n lọ 24 28 years ọ̀dá àdìs encyclopedia ọ̀nà ìrẹsì wọ́n lọ 28 years àwọn mẹ́ta ni wọ́n kú ọgbẹ́ nìkan òun bá wọ 29 years kọ́ máa tẹ ọmọ wọn apá gbogbo ní 32 years after ìjà ẹ̀ẹ́d tó ń bẹ̀rẹ̀ sí kó lò 32 years peut à ló sàbí kò sí àdìsọ wà láyé ọba lówó nú ẹsẹ tó pé dí ọgbà bẹ gbẹlẹn fa àmúsùn náà wà ti gbà ẹkú iṣẹ́ tí máa kó lọ ọ̀nà àwọn bẹ́ẹ̀ lù mú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lù ó bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ ilé ìsọ ewu ilé ìdọ̀ ewu ni ilé ìmọ̀ òdò on ilé ìsọ ewu ó bẹ̀rẹ̀ ó ní wọ́n wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí náàlẹ̀ àti mẹ́tìnì a ní wa olùdó àfọ̀rọ̀ yìí wa ṣẹ́gun náà mọ̀sùn bẹ́ẹ̀ ti fura wàhálà on bá ti wàhálà la mọ̀sùn bá ti fún àwọn àbí ti lọ àwọn ọ̀tá on máa kó lọ ó ní wa ìsìlámù ni láti ṣe islam pẹ̀lú mara bàbá tẹ̀rẹ́sà ó ní àwọn kẹfẹ́rí ọmọ níjẹ́ islam ó ní ẹgbẹ́ mọ níjẹ́ islam ó bá fi mùsùlùmí ẹ̀ jẹ́jẹ́ mùsùlùmí à ń sùn lọ à ń sùn lọ tí bá tají tí bá lọ jẹ́ sí ọ̀sán move ní movement tó ga jùlọ bẹ́ẹ̀ mùsùlùmí tí wọ́n fi wá mùsùlùmí lẹ̀ láàárọ̀ ẹ̀wọ̀ ìgbà kan kàdúnà ibẹ̀.

sheik najimudin nígbà táwọn yẹ̀bẹ̀ ìpínlẹ̀ mọ̀ bú jàbàtà ó ní ara o ẹ̀yìn àfá àlọrin ẹ̀kẹ́ ń bú jàbàtà ni ẹ ti sùn ẹ ti rú hàn rẹ̀ tọ́ra kó lè ti dákú nígbà jàbàtà wá dé tí wọ́n ń tẹ gbogbo ẹ̀kú sàbàtà gbogbo àwọn tẹ́lẹ̀ kò tẹ́lẹ̀ kí lè bá kọlù wọ́n yóò kúrò lẹ́gẹ̀dẹ̀ jàbàtà kọlù wọ́n kò ní nǹkan tó tẹ̀lẹ̀ ìgbà ìrẹsì wa mọ̀ pé ah, àti nǹkan kò ní ti wá lọ́tí wá ti dìlẹ̀ láti ṣe àmújọ bàtà ẹ bá bu ojúbà ìyàlẹ́ sí ẹkọ́ ọba àbúrò yìí ó lè àwọn ẹlòmíín bẹ́ẹ̀ pé ọ́fíìsì tí wọ́n sọ̀rọ̀ ẹlòmíín lọ́rí lọ́rí òun ẹlòmíín ọ̀fà yà lẹ́kẹ̀ lẹ́yìn bàbá mi lù dín Ibrahim ọlọ́wọ́ àti bàbá rẹ̀ bàbá yẹn kan sọ̀rọ̀ gàbí ẹ tó mi sọ̀rọ̀ sọ máa lọ́rin tí ó tẹ́bí ẹni gbé kó lọ́rin gẹ̀ẹ́ lójú bá lọ ó rí èyí bàbá ìwà ìlú àmá síbẹ̀síbẹ̀ náà ó wà nínú wọn tí wọ́n fi sún nà mọ́ ń bá ọ̀rẹ́ mi dọ́lọ́ nínú àwọn tó jáde lọ dínà ẹ̀rọ tó rọpa bàbá mi ti ní àwọn tí mo respect bàbá mi ti ní àà ó ní tẹ̀lé jẹ́ kúté mo tẹ̀lé ó náà ó láwọn gan ló ti káyì kára ti káyì sún nà báwo ó ti báwo ti wọ́n ti ó ṣe wà nínú rédíò ẹgbà rédíò lọ́rẹ̀ ẹni kó lórí ẹni kó lórí ẹgbẹ́ ọdẹ kwara ẹni kìí ṣe mọ̀ lọ́rin ni ẹ̀rẹ́ ni ńgbàjẹ́ bàtà wá dé wá lọ́wọ́ bàbá ọ̀tẹ̀lẹ̀ yàrá ọ̀tẹ̀lẹ̀ bíi bíi ó ní